ọ̀rọ̀ rèé o gbogbo ọmọ yorùbá ohun tó fà á rèé o táwọn kábíyèsí wa ńlẹ̀ yorùbá ti ṣe wá di yẹpẹrẹ o ohun tó fà á rèé tán fi di yẹpẹrẹ màá mú fọ́nrán ìwá fún yín ẹ gbóhùn lẹ́nu ẹ bàbá ẹlẹ́bùú òbọ̀n ṣé nítorí òṣèlú ni ṣé nítorí àṣà gbàlódé ni àbí nítorí owó ojú kòkòrò owó àbí ẹ̀sìn gbàlódé ló fà á tó fi dé pé àwọn ọba wo ò níyì láwùjọ mọ́ tó fi dàbí ẹni pé àwọn kábíyèsí wa wọn ò jọ àwọn èèyàn lójúmọ́ àwọn kábíyèsí tó yẹ kí wọ́n jẹ́ alágbára tó yẹ kí wọ́n jẹ́ òòṣà gangan fúnra wọn tẹ́nikẹ́ni ò lè wojú wọn náà ti wá dẹni tán tì gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bí ọmọṣẹ́ tó ń kọ́ṣẹ́ lẹ́yìn ọ̀gá ẹ̀ abájọ tílẹ̀ Yorùbá ò lè tètè tẹ̀síwájú bá a ṣe expect hmm, ó lágbára nígbà tó jẹ́ pé ṣe làwọn ọba Yorùbá gan fúnra wọn wọ́n ti wá di ẹni tó wà lábẹ́ ṣòkòtò àwọn olóṣèlú àwọn officers lóríṣiríṣi lóòótọ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn ìyẹn ló yàn wọ́n